ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín bó ṣe ń lọ lórí pápá Orísun mo wò wípé gbogbo bí mo ṣe ń jù sí yín lẹ́yìn náà hàn torí pé ẹ ti ń wò wípé ẹ ní ṣaláì má gbọ́ àwọn àjá balẹ̀ tó ń ṣẹlẹ̀ lórí pápá káàkiri ṣùgbọ́n mo sọ fún yín wípé mo ní àlejò nínú ilé agodo lẹ́ni èmo ni mo nálejò àlejò kan àrà ọ̀tọ̀ táàjọ fẹ́ ṣe kí ni táàjọ fẹ́ fi ojú sùnùkùn wo báwo ni eré ìdárayá orílẹ̀-èdè yìí báwo ló ṣe ń lọ sí. Si ká tún di àǹfààní àwọn èyí náà ti mọ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan èyí tó ti wáyé àtàwọn èyí tó tún fẹ́ wáyé ká tún jọ yànnàná lórí ètò lẹ́ni táwọn àlejò tí mò ń dárúkọ àlejò mi náà ni ọ̀gbẹ́ni Sunday Ilébáre tẹ bá máa ń gbọ́ olórí ẹbí gbogbo shooting star ìwọ tó bá máa ń wo bọ́ọ̀ dáadáa nígbà yẹn wàá ti máa mọ orúkọ yẹn àbí tó bá ń gbọ́ libaski libaski ó ní ẹni tí wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni ọ̀gbẹ́ni Sunday Ilébáre olórí ẹbí gbogbo shooting star torí wípé wọ́n ṣe bẹ̀bẹ̀ ní shooting star má jẹ́ ń sọ bẹ̀bẹ̀ tó ṣe fún ẹ nígbà tó bá dórí ètò tí wọn náà bá ń gbọ́ wàá máa gbọ́ látẹnu kó má bàa sọ pé àtẹnu tèmi lẹ ti ń gbọ́. ẹ kú kalẹ̀ sórí ètò wa ètò Òyìnbó Ṣìnà. ẹ kú dédé ìwòye o. ẹ gbogbo àwọn èèyàn tó wà lẹ́nu wa ti máa wò pé ah Sunday ta ló ń jẹ́ Sunday olórí ẹbí olórí ẹbí gbogbo ṣó ti sálẹ̀ nìyẹn mo mọ̀ pé àwọn tí wọ́n ti wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yín sẹ́yìn wọ́n á ti máa mọ̀ wípé ah olórí ẹbí olórí ẹbí amútí mẹ́ni yẹn ṣùgbọ́n ìyẹn náà dárúkọ yín fáwọn aráalé kí wọ́n lè mọ ẹni tó ń jẹ́ olórí ẹbí gangan. orúkọ mi ni Sunday Lebare. Lebare táwọn èèyàn ń pè ní olórí ẹbí ẹ jẹ́ ní ẹ̀bẹ̀rẹ̀ náà kí ló dé tó fi ń pè ní olórí ẹbí torí mo wò pé àyẹ̀mọ́ pé gbàyẹn tá a bá máa pè mí tí Adépọ̀jù náà a máa ń pè òun náà ní headmaster headmaster ṣé ẹ̀yin náà máa ń forí gò lọ́fín pè lólórí ẹbí ni. ìrọ̀ kò ṣe pé máa ń forí gò nígbà tí mo wà ní shooting stars èmi ni mo máa ń coordinate team so tábà ti ń play bẹ́ẹ̀ gbogbo àwọn wá fẹ́ wá wo olórí ẹbí olórí ẹbí olórí ẹbí nínú àwọn supporters yẹn àwọn ló sọ mí lórí ẹbí bí mo ṣe ń gbá bọ́ọ̀lù so tí n bá ti jáde lọ nílùú Ìbàdàn wàá máa ná olórí ẹbí ló ń lọ yẹn o olórí ẹbí ló ń lọ yẹn Sunday labour yẹn olórí ẹbí olórí ẹbí. ibi tẹ ti gbolórí ẹbí nìyẹn láì di mọ́gàjì ilé kéèyàn déédéé gbolórí ẹbí lórí pápá lójijì wípé ah olórí ẹbí ló ń lọ yẹn ẹlòmíì gan lè ṣe mistake láti gbàgbé pé olórí ẹbí àwọn wà ní ẹnu ọ̀nà ilé tó jókòó akọ̀rí yín tẹ̀ lọ́nà gbà olórí ẹbí ló ń lọ yẹn olórí ẹbí ló ń lọ yẹn ṣé kìíní yẹn gan ò lè dìjà wípé ah, sọmọ ìsáré ẹ yá báyìí èmi olórí ẹbí jókòó ta ẹni mò ń lọ ṣé ọ̀hún ní máa wo wípé àbó lórí ẹbí tí wọ́n ti mọ̀ pé torí pápá ni. bẹ́ẹ̀ni wọ́n ti mọ̀ pé torí pápá ni. wọ́n ti mọ̀ pé torí pápá ni. ó dá ẹ jẹ́ ká ṣe báyìí ká tún rìn báyìí ká gbà báyìí tá a bá ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù eré ìdárayá ibì kan lẹ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. ibo lẹ ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù eré ìdárayá. mo bẹ̀rẹ̀ láti amateur league amateur league amateur league mo ti bẹ̀rẹ̀ hmm. láti eré pápá eré bọ́ọ̀lù tá n báyìí. mo mọ̀ wípé àwọn ará ilé náà ti mọ̀ nǹkan tó ń pè lamateur náà. amateur league láti gbà yẹn láti wọ from there àwa wọ professional. kẹ́ tó lọ professional yẹn ibo lẹ ti play lamateur league. mo play mo play ní ìbùkún olúwa ìbùkún olúwa nígbà yẹn wọ́n pè ní ọbàǹta níjẹ̀bú Òde ọbàǹta ìbùkún olúwa ọbàǹta hmm. nígbà yẹn wọ́n pè ní ìbùkún olúwa nígbà ìbùkún olúwa yẹn ni mo wá play fún stationary stores. ṣé amateur náà ni stationary stores wà nígbà àwọn ti wà professional. àti wà professional. òkè àti ìbùkún olúwa lẹ ti graduate sí professional ó dà àwọn bolẹ̀ ti gbá bọ́ọ̀lù nígbà tẹ bọ́ sí professional yẹn. mo play ní stationary stores. St ah stationary stores ìtẹ dárúkọ yóò mú mi rántí o ah, èmi náà mọ mo mọ mo mọ mo mọ mo mọ àwọn ẹgbẹ́ yẹn. ninety two ninety three àwa ni stationary stores nígbà yẹn tí a gba líìgì ní hmm. ọdún yẹn. lọ́dún yẹn lọ́hùn ní ninety two ninety three ah station ọmọ èmi náà máa ń lọ wo bọ́ọ̀ gbà yẹn bó di ẹ̀jẹ̀ wípé máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ ń lé ni o mo ní bàbá kan tí tí tó máa ń wa mọ́tò báyìí bàbá yẹn ló máa ń pè mí wípé ah ìwọ ọmọ kọ́sìmù ní sójà lọ wo bọ́ọ̀ tó láti kékeré lèmi ti fẹ́ràn bọ́ọ̀ mo wá fẹ́ràn ẹ̀ títí títí títí tó fi dìgbà yẹn náà nípa jẹ́ ká lọ wo bọ́ọ̀ torí pé tó bá ti ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù báyìí ah mi ò ń yọ sẹ́yìn mi máa ń ta kọ̀ǹgbọ̀kọ̀ǹgbà yẹn gan mo máa ń lérò pé bóyá àwọn oní taxi ìyẹn àwọn onímọ́tò tí wọ́n máa fi ń kó èrò àwọn mọ́tò kékeré tí wọ́n fi ń kérò yẹn ni wọ́n ní stationary stores yẹn torí pé àwọn ló máa ń pọ̀ jù tó máa ń wá wò yìí. no àwọn kan náà ní stationary stores stationary stores yẹn Adébàjò ló ní Adébàjò bàbá yẹn ti kú so ó wá gbé fún ọmọ ẹ̀ tó pè ní Tiléwá hmm. nígbà yẹn so àwa ní ẹnìkan tí gbogbo yẹn ń mọ̀ nígbà yẹn anonymous anonymous máa yẹn olówó ni but kò kí ń jáde síta ẹ lè mọ̀ polówó ni tó bá wà ń bíbá ìgbọ̀n ẹ lè mọ̀ polówó ni so òun ló wá finance stores ní yíyà yẹn ní ninety two ninety three tí gbogbo títa fi gba líìgì fún ọ tí gbogbo èèyàn fi fẹ́ràn stationary store ní yíyà yẹn gan kò sẹ́ni tó ń lọ wò bọ́ọ̀ tó bá ti pẹ́ jù aago kan oníkan ti kún ni Hmm. àti lérò lọ rẹ torí eh, nìkan láti máa ń lọ wò lóòótọ́ oníkan ní gbogbo nǹkan tó jẹ́ mọ́nú èkó nìyẹn torí gbà mí tèmi náà bá fi fún ara mi kú òlé mi kò ní ó lè jẹ́ owó mọ́tò tí máa rí dé ni torí mo mọ̀ pé tí n bá máa fi bèèyàn méjì mẹ́ta mo lu ẹṣin lọ sínú èkó ńgbà yẹn tó bá ti já mi lẹ̀ mo ti mọ bí ṣe máa rìnrìn ara mi tí n bá gbà láti ibì kan gbà síbì kan gbà dé níjì gbà yọjú màá lọ já sóní kan mo mọ gbogbo mo mọ stores ibo lẹ tún tẹ̀ sí. mo Concord bẹ́ẹ̀ ni Concord FC l'Abẹ́òkúta. Hmm, tí ó jẹ́ pé MKO Abíọ́lá olóògbé ló dálẹ̀ hmm, Concord nígbà tẹ́ kún Concord nǹkan. nígbà tí mo wá kún Concord mo tó wá padà sílùú Èkó mo wá lọ join Julius Berger nítorí pé tí o bá wà ní stores ní yíyà yẹn o ò lè lọ sí Julius Berger wàá kọ́ lọ síta so ohun tó mú mi kọ́kọ́ lọ sí Concord tí mo fi wá padà sí Julius Berger. tí yóò ń ṣe bíi ti nǹkan tó ṣẹlẹ̀ sí orúnì tó jẹ́ wípé ní England ló ti lọ sí Manchester United ó tún padà láti England bọ́ sí Everton padà. ṣẹ́ni ti England yẹn ni pé childhood club ẹ̀ ní Everton ibi tó ti grow nìyẹn tó ti grow nìyẹn so ngbà tó dẹ̀ kúrò ní Manchester United sí ó padà síbi tó ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù pípé òun tún fẹ́ máa lọ gbá fún wọn ṣùgbọ́n tí yín ò rí bẹ́ẹ̀ o tí yín ẹ máa kọ́kọ́ kúrò nínú bẹ̀yẹn nínú ìlú yẹn. nítorí ìjà ni torí wọn máa bára wọn jà ọmọ ìjà yẹn nítorí díyà yẹn ò gbọdọ̀ kúrò ní stores kó ní o fẹ́ lọ sí Julius Berger ìjà ní yà yẹn o so a kọ́kọ́ gbogbo wa náà ta wà ń bẹ̀ èmi ìkẹ́sọ́rùmú gbogbo wa kúrò ń bẹ̀ a lọ sí Concord nígbà tá a lo Concord ní 1994 tí mo kó ń bẹ̀ mo á padà sí Julius Berger ìgbà yẹn wọn ní nǹkan láti ṣe mọ ẹwọn lọ́rọ̀ láti sọ mọ́ ọkàn àwọn òpin ọkàn fi mílẹ̀ pé ànígbà yẹn sunrise sọ sí ń lọ wọn ti lọ relegation ọ̀pọ̀ gbogbo yá yẹn àìrò àwọn tá à ń gbá bọ̀ gbá yẹn à ní ní fẹ́ tẹ̀lé tíìmù lọ sí relegation wà á fẹ́ kó mẹ́ láti lọ sí. báwo lẹ ṣe ṣe tó fi lọ relegation. so yí àti a lọ relegation yẹn that's nineteen ninety three ta lọ relegation yẹn kò ń ṣe pé àdédé lọ relegation wọ́n fi òfin lẹ̀ àwọn NFF nígbà yẹn sìn wọ́n fi òfin lẹ̀ pé tí o bá ti miss match méjì o máa lọ relegation. Hmm, tó bá ti miss match méjì àníyá yẹn dẹ̀ lé a miss match méjì kò ń ṣe pé àlò láti lọ but wọ́n filẹ̀ fún àwọn ọmọ tí ilé wa ń gbà yẹn pé wọ́n máa ń rí owó nínú gate wọ́n máa ń rówó gbà yẹn so wọ́n wá fún wọn lẹ̀ pé káwọn náà wá sponsor wa láti lọ sí Maiduguri ibi táyẹ ká lọ play so àwa miss match méjì òun ló jẹ́ ká lọ sí relegation but níyà yẹn four seconds last sì tún sì wà. Mm, bẹ́ẹ̀ ṣe lọ relegation yẹn náà first set láàrin méjèèjì yẹn náà eh, lẹ́wà ṣùgbọ́n torí òfin tí wọ́n ti gbélé wípé tó bá ti lùsì máàṣì méjì wọ́n wà lọ relegation irú òfin yóò lè ṣiṣẹ́ wọ́n sìn àwọn ní pé ìbá ti lùsì máàṣì yẹn bá tó lè ṣì wà lókè kan. kò lè ṣiṣẹ́ mọ́ irú òfin náà ló ṣiṣẹ́ ní eh, three years yíyà náà a tún lọ relegation ní three years náà pé tẹ bá tún ti lùsì máàṣì. a tún lùsì máàṣì méjì à so a tún relegation. ah ṣé nígbà tẹ Eh, stationary stores ẹ tún padà lọ sí three years. èrò ẹ nígbà tí mo kúrò stationary stores mo lọ sí Concord lẹ́yìn Concord mo lọ sí Julius Berger lẹ́yìn Julius Berger ni mo wá lọ sí three years. Ah, mo ń wo wípé à bẹ́ẹ̀ ìgbà tẹ́ tún sọ ìgbà tẹ́ tún lẹ́ẹ̀ tún lọ sí relegation náà ti rẹ̀ mo ṣe eh, wọ́n pé à eh, ní three years yẹn náà ṣe àwọn àwọn àwọn nǹkan wo lẹ gbà bóyá bíi ṣe gba league mẹ́rin náà. àgbà league àgbà wáfù even ní three years yẹn gan-an ti pè mí sí national team. Hmm, láti three years ìyẹn shooting star tìlú ìbàdàn ibẹ̀ ló ti ní kẹ́ ẹ máa bọ̀ ní national team lábẹ́ coach wo lẹ ti lọ sí national team. lábẹ́ late coach Shuaibu eh, Amadu. Hmm, late coach Shuaibu Amadu ah, ọlọ́run kó dẹlẹ̀ fún ẹni eré àwọn ni wọ́n ṣe àwárí ẹ̀yin náà wípé kẹ́ ẹ máa bọ̀ ìtorí mo máa ń rántí wípé nígbà yẹn ẹ̀yin àtàwọn Adépọ̀jù ẹ play ìfẹsẹ̀wọnsẹ̀ kan bóyá pẹ̀lú Zambia àbí mi ò rántí ìfẹsẹ̀wọnsẹ̀ mímọ́ torí pé ọjọ́ ti ta sí díẹ̀ tí wọ́n ní Kádépọ̀jù jáde tẹ̀yìn wọlé mórí tẹ́ èmi mo wọlé ní yíyà ní yíyà yẹn tẹ̀lú tẹ̀lọ́rìn pílẹ̀sì Adépọ̀jù. àìmọ̀ pé ńgbà yẹn àwa home base eagles inú wa máa ń dùn tán bá ti pè wá so àwa home base eagles la pọ̀ díẹ̀ nu tíìmù yẹn ni àwọn professional yíyà yẹn wọn ò fẹ́ wá Taribo kò wá Mutiu wá Celestine Babayaro àwọn wá so nínú competition yẹn àwa home base àwa ní reserve. ìtorí mo rántí wípé tí n bá gbàgbé pé ìdíje yẹn ó dàbí pé qualifier kan là ń gbá nígbà eh, yẹn African Cup of Nations African Cup of Nations eh, eh, nítorí mo rántí pé qualifier kan là ń gbá nígbà yẹn tó jẹ́ wípé àwọn ohun bèsì ni wọ́n ń ní àti pé àṣà Amadu Shuaib àṣà tí wọ́n ní pé kó fi home base kó fi gba qualifier kó fi kún àwọn at least professional tó máa wà mẹ́ẹ̀gọ́ fẹ́ẹ́ ju bí i mẹ́fà márùn-ún lọ àwọn ìgbà yẹn torí mi náà pé ah àtìgbà ilẹ̀ mi náà ti bá fojú sùn pé ah, ẹ̀gbọ́n tó ń gbá bọ́ọ̀lù bíi kínní ah, báwo ló ṣe ń ṣe báwo ló ṣe ṣùgbọ́n èmi náà ń gbá bọ́ọ̀lù àmọ́ ah, ń gbá bọ́ọ̀lù o <laughs> kò ṣe bíi kí mú kí mú ṣògo kí má gé níge níge sí akọ́ torí wí